kí n máa sẹ́ni mi ṣùkúṣù. na ṣé o mà tẹ́lẹ̀ pé ṣìnà lọ fẹ́ ṣe àbí ẹ̀sìn òye ọ pàápà ṣètì ọ̀mà. mi ò mọ̀ tẹ́lẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ náà mo fẹ́ fẹ́ ni. o fẹ́ fẹ́ o fẹ́ fẹ́ ọ̀rọ̀ àmọ̀ yìí pé tíyàn bá fẹ́ fẹ́ àwọn èèyàn lè máa tọrọ lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ náà ni. kọ̀ǹdíṣẹ̀ tó wá gbé mi ni pé ọmọ náà kò lóòótọ́ ìwọ́gàn òní. ìkọ́sẹ̀ onígun ẹ̀kọ́dọ̀ olóòótọ́. bẹ́ẹ̀ ni wọ́n gbẹ̀rù. ìdí tó wá ṣẹlẹ̀ ni pé ọgbà tọmọ náà lóyún hmm. ọmọ bílẹ̀ rẹ̀ olóhùn olóyún àwọn èèyàn ló ń sọ fún kódà olóyún rà nígbà tó wá ya ọmọ náà wá wá olóhùn olóyún mo ní èmi òòrùn gbà. iná mọ gbogbo yẹn yé mi tí mo fẹ́ béèrè ni wípé o mọ̀ wípé ó yẹ kíyàn lè tọrọ ọmọ ah, eh, kò kò kò rí ọ̀rọ̀ ṣé tí o bá ń. ó mà yẹn bọ̀ torí pé ẹ̀yàn gbẹ́wù sí náwó <laughs> bó ti yẹ bó ti yẹ mi. so so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so nǹkan tí wọ́n á rí pé bọ́mọ náà ṣe da tó ó lè tu ó lè kí kí kí lè tu gbogbo kó tó gbogbo ikọ̀ Túndé Ànàpájà ó lè tu ó lè ó lè tu ó lè fi orí èèyàn mẹ́wàá agbára wọn pọ̀ tí ò dẹ́ ń ṣòro. kọ́nà ṣé mùsùlùmí ni. mùsùlùmí ni kọ́nà àwọn àwòsàn. àmín then ìbéèrè kejì lórí pé ní last last week ẹ ní pé ká má sin òkú sílé ṣùgbọ́n bàbá mi ìgbà tá lọ léléyà wọ́n pè mí wọ́n ní àṣemọ́ ọ̀tọ́lọ́jọ́ bá dé ìbíbà ẹni ká sin àwọn sí. nínú ilé ẹnu ilé lábẹ́ step so adẹ̀tí kọ́ sin màmá mi sílẹ̀ so ṣé a lè yí òfin yẹn padà because. ẹ yí padà ẹ ṣàlàyé fún wa jẹ́ wọ́n gbọ́ yé kí wọ́n tó lọ ẹ ṣe gbìyànjú fún ọgá bí wọ́n ṣe gbé màmá kó ń bẹ̀yẹn lọ sí tẹ́. because ṣé kò ń bí náà wà. èkó kọ abẹ́kúta. abẹ́kúta. ok so àwa. ìtẹ́ wà lábẹ́kúta ìtẹ́ mùsùlùmí wà lábẹ́kúta. so ẹ mọ̀ pé ilé lórogún dẹ̀ ní ilé wa. bẹ́ẹ̀ni so bàbá mi èmi dẹ̀ ní first born. gbogbo wa náà ibi tá a ti wá. so èmi ní first born. tí bá ní pé kọ́másì bàbá mi síbẹ̀ àwọn tó kù lè rò bóyá a fẹ́ lo ẹ mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá. máwò yẹn tó bá ti dòdòdó máwò yẹn bọ̀ tí n tó lè fi tètè yanjú ẹ̀ màmá gan ẹ ṣègbìyànjú convince bàbá kí wọ́n wú màmá pò ń bẹ̀ yẹn lọ sí tẹ́ èyí tó bá kù nú eegun wọn tàbí ẹran wọn ẹ dẹ̀ lè bá wọn lódìndín wàlá àlẹ́ so ẹ gbé wọn lọ sí tẹ́. sàárè méjì ló ti wà nínú wa sàárè ìyá dáàdì mi gbọ́n náà wà ń bẹ̀. gbogbo ẹ̀ wú lọ sí tẹ́ gbogbo àwọn ẹ̀ wú lọ sí tẹ́. ọlọ́wọ́ bá lókun ìmọ̀ yín ọlọ́run gbà mọ̀ yín so ọlọ́wọ́ jẹ́ kí wọ́n pọ̀ nínú Islam because àwọn àwọn tí wọ́n dáa jù wá ah, lọ́wọ́ jẹ́ pọ̀. ẹ àwọn ìtẹ́jì rí because eh. èmi súnmọ́ àwọn kan eh, jẹ́ pé wọ́n fún mi ní àwọn kan lórí àwọn bẹ́ẹ̀ tí mo béèrè yìí ẹ jẹ́ kí n sọ ọkọ̀ mi ọkọ̀ mi ní kí n sọ ni so àwọn ìbéèrè tí mo béèrè yẹn mo ti béèrè yẹn lọ́wọ́ àwọn kan tẹ́lẹ̀ tó yẹ kí wọ́n fún mi ní wọ́n fún mi ní good answer so tí ọba dẹ̀ tijú láyé kò sẹ́ni tí ò dẹ́ṣẹ̀ so ẹ̀ṣẹ̀ tí ń bá ogun kọ́lọ́ ń forí ẹ̀jẹ̀ mi. tèmi tẹ̀ ń béèrè ọ̀rọ̀ lọ́rẹ̀ ojú tí gbogbo yín lọ. ọ̀rọ̀ ah, pé ọjọ́ tèmi gùn jù tí ń lọ ọmọ ìgbà tí mo ti ń ṣẹ́ bọ̀ ọlọ́run ah. ká darí jù <laughs> ẹ jẹ́ kí ẹ jẹ́ ká fi question yẹn lẹ̀bẹ̀rẹ̀ dàpọ̀ rárá wọ́n ti flog issue yẹn tó ẹ jẹ́ ká fi lẹ̀bẹ̀. na ìbéèrè wá láti ọ̀dọ̀ àwọn sísá wa lókè. so wọ́n ní kí ni Islam sọ lórí condom sa ìkejì bí a kí a kó owó ẹ̀kọ́ àbí. so wọ́n ní ní Lagos Island pé àwọn masaji tó wà ń bẹ̀ pé ọlọ́run ṣe débi wípé mọ́sálásí máa ń kún lásìkò irun débi pé wọn ò ní rí àyè tí wọ́n ti àwọn tó bá ṣe bẹ́ẹ̀ ní pẹ́ díẹ̀ dé wọn ò ní ráyè tí wọ́n dúró sí wọn ò sì lè pa títì rẹ̀ pé kí wọ́n dá àwọn mọ́tò dúró pé kí wọ́n má kọjá lásìkò wọn so wọ́n ń bèrè wípé irú ọgbọ́n ni wọ́n lè dá. wọ́n lè kí wọ́n lè kí mi wọ́n lè kí jẹ̀mọ́ mi ẹ̀rí wà bẹ́ẹ̀ ni pé outside the country either Europe or so uh, ọjọ́ ìdí. Eh? Canada ha àwọn èrò ńgbà tí ọlọ́run Allah subhanahu wa ta'ala ní kí wọ́n máa gbà Islam tásìkò òrùn bá ti tó ibi kékeré tí wọ́n fún wọn kò í gbà wọ́n kò sí bí wọ́n ṣe ṣe fẹ́ ṣe tí ó fi gbà wọ́n torí ìta ti kúnná tí ò síbi tí wọ́n dùn sí níta àwọn tí wọ́n ò dẹ̀ tí ì kírun wọ́n pọ̀ ju àwọn tí wọ́n ti kírun lọ so àwọn àǹfààní irú situation báyẹn àwọn míì táwọn nǹkan bá ti kírun tán kí wọ́n yẹra káwọn míì tó ń bọ̀ síbẹ̀. lákùnrin ọ̀sán. now Ah, naam ẹnití ò ní ìdí ẹlẹ́ẹ̀kejì ẹnití ò ti kíun tí màmú yẹn bá lè lé ìdí ẹlẹ́ẹ̀kejì fani ma tí ọba rẹ̀ tí ọba rẹ̀ kó kọ́ntínú wàá jẹ́ náfìlà fóun á jẹ́ ọ̀ràn yẹn fáwọn naam tí èyàn ọkọ́ndọ̀m tó ń lò tó bá jẹ́ pé torí pé ń bẹ̀rù òṣì wípé ètà bí àkókò tìtọ́ná ẹja ká má tún dáràn míì báwọn kan ṣe máa ń rò haramu ṣùgbọ́n tó bá jẹ́ wípé dókítà wò wípé ewu ń bẹ fún ọmọ ọwọ́ tàbí ìyá látara wípé a rí nínú àwọn ọmọ ìyá wa tó jẹ́ pé wọ́n ti ń wọ́n ò wọ́n operations tí wọ́n ṣe fún wọn ojú rẹ̀ ò tí kò jiná ó ìwà nu ewu kádàrà tún dé òun dẹ̀ ní ọmọbìnrin yìí mọ́kànnì kò ní safe period àwọn doctor sọ eh, àwọn afa sọ pé tó bá yẹ pé recommendation doctor tó jẹ́ mùsùlùmí tó páyà ọlọ́run ọba tó wò wípé nǹkan yìí ò ní rọrùn tí wọ́n bá ní kó bí ìsáídà kí ìyá lọ tàbí kí ọmọ lọ sí ni kí wọ́n kóra rónà kára ó fi mókun but eh, níbòmíì nísìn wọ́n ti ń rí tọ́jẹ́ wípé wọ́n ń ṣe operation lójú kan náà ó ń bímọ ẹlẹ́ẹ̀keje lójú kan náà ó dẹ̀ ń bí lọ tó yà pé development ń ó ti ń advance náà kódà ní nàìjíríà ń bí gan ni kódà láti máa ṣàn bí gan náà ni so bí mo ní ìbá ṣe gbèsè but kọ́ mọ̀ jẹ́ wípé torí ipá ń bẹ̀rù òṣì torí ilà àbẹ̀ gangan gangan ni wípé à ń bẹ̀rù òṣì yẹn Allah subhanahu wa ta'ala oní ń rọ ìdálọ́rọ̀ kọ́lọ́mọba kọ́mọ́ṣà rọ̀ wá lọ́rọ̀ now wọ́n tún wá béèrè wípé ṣé owó káta kerosene wọ́n ní ṣé halal ni. Ah, bọ́ọ̀ ni wọ́n ṣe ń tà. Ah, wọ́n kọ̀ bọ́ sí kọ́ síwáyé náà nìyẹn. Ah, kí wọ́n ṣàlàyé sí dáadáa. tọ́ hmm. so having a place where they watch like Champions League football is it halal. every minute we use in watching speaking or associating we will account for it in the day of Qiyamah. Uh, so it's very important. So ka watch ti a fi àsìkò wa ṣe. Uh, nínú owó tí Allah subhanahu wa ta'ala fún wa láti fi ra ọjà kan ṣoṣo tó ní ká rà láyé aljanna òun ní àsìkò a fi ṣeré kí la fẹ́ gain látara pé àwọn èèyàn bọ́ sí hòhò wọ́n lé àwọ̀ ká lórí pápá àwọn ń gbowó ìwọ ń fàsìkò tẹ̀ ṣòfò tẹ̀hìn kó kò bọ́pọ́lọ́ mu. ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n dẹ̀ ń wo sí wẹ̀ wà lẹ́kùn sàràǹtìlà fáti àwọn ọ̀dán fáti àwọn ọ̀dán tí fáti àbádán jùzọ́ àmọ́ òdúró lórí so kéèyàn kéèyàn ṣọ́ ní tí ó fi jábọ̀. sáwọn alaikum. bákan sọ́ra tó. ìbéèrè tèmi ó bẹ̀rẹ̀ láti ní pé tí ẹ bá máa bí aya pọ̀sẹ̀ yẹn ṣé ó dáa fún mùsùlùmí. kódà. kódà. àwọn àfáà kan ni kò burú bọ̀tí tó fẹsẹ̀ nílẹ̀ nínú ẹ̀rí ni wípé kò eh, position rẹ̀ ni wípé higher purchase ṣé ó tọ̀nà àwa sọ fún pé àwọn àfáà kan ní ó kò sí tó burú ń bẹ̀ but àwọn ẹ̀rí tó wá ó fi rinlẹ̀ yìí pé burú pọ̀ ń bẹ̀. Hmm. now èèyàn kan mú scenario kan wá tó jọ ìbéèrè wọn yìí so wọ́n ní for instance àwọn ra commodity kan so àwọn wá fẹ́ tún ta. ọ̀rà láti tún ta. bẹ́ẹ̀ni. ọ̀rà láti ta. bẹ́ẹ̀ni. so wọ́n náà wọ́n fẹ́ tún ta. Eh. but àwọn wá fi commodity yẹn sun àwọn tó ṣe wípé àwọn mọ̀ wípé kò lè kó ẹlẹ́ lójijì. so ó máa san in in instrumental náà ni. tó bá lè san lẹ́ẹ̀kan náà. now ṣé kò ní gbayé ok n tó ṣẹlẹ̀ gan-an nìyẹn so ó ní àtúnṣọ lẹ́ẹ̀kan náà o àti ó ara lè ta àti ó sọ instrumental iye kan náà lòun máa ta. Ah, ìyẹn o ti kó n bẹ ìyẹn ti kó n lọ́la kò lọ fẹ́. kọ́ṣọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ lórí ìjàmọ́ náà ni òun ni pé ṣé tí yóò bá ṣe kí ni ẹ̀gbọ́n ṣé yóò máa wẹ̀. tó bá wẹ̀ bẹ́tà. Ok, tó bá wẹ̀ bẹ́tà ẹlẹ́kejì òun náà nípa tẹ̀sán pé tí pé lórí àwọn pé téèyàn máa fẹ́ bímọ pé kéèyàn máa payá òṣì. nígbà kéèyàn máa fi payá òṣì dáwọ́ ọmọ bíbí dúró. nípa azlu nǹkan. azlu nam kéèyàn ẹni tí ń ṣe azlu bíi kọ́ndọ̀m yẹn náà ni ọkàn jẹ́ ti kọ́ndọ̀m ó wà mọ́ ó wà mọ́ ó súnmọ́ àti kọ́dọ́mọ bíbí ju azlu lọ àbí azlu síwẹ̀ ó paadùn mọ́ obìnrin lára ju kọ́ndọ̀m lọ ní tí wàá ṣọ́nbẹ̀ ni pé kọ́ má jẹ́ pé àníyàn rẹ hm, ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀. ok ustaz kan ló mú ẹ̀rí yẹn wá. na má má kò tiẹ̀. ok. na ọ̀rẹ́ kan sọ. pé àwọn tó wá ń gbá bọ́ọ̀lù ńkọ́ náà mọ̀ yá so wọ́n mú question to relate mọ́ issue kerosene yẹn naam bó tiẹ̀ jẹ́ pé kò kò wá ṣàlàyé dáadáa tó náà. ẹ bá kẹ filẹ̀ ǹgbà tá a bá ní sitting pẹ̀lú wọn kí wọ́n béèrè dáadáa. ok inshallah inshallah. Mm. àfa àtọ́wà lẹ́yìn yẹn àfa àtọ́wà lẹ́yìn yẹn. ok àwọn tábà tún ní questions ẹ̀yẹ kan náà. another set naam salamaleykum warahmatulahi wabarakatuh. wa aleykum salaam tala wa. barakala fik ya sheikh. aleykum barakala. naam lórí question ti brother béèrè lórí. ta ló ń sọ̀rọ̀ wọ́n kàn gbé bébí àná mi ló ń sọ̀rọ̀. <laughs> lórí question ti brother béèrè lórí ẹni tó bá bímọ ọmọ ṣìnà. naam wípé kò lè ní responsibility lórí ẹ̀ nínú sẹ̀ríà agbọ́n ẹ̀ yìí bọ́ tí obìnrin yẹn tó bá sú ẹ̀ lọ sí court tó jẹ́ confam pé òun ló bí tí kóòtù ìlú òfin tàwa lórí tó bá kọ̀ǹpẹ́lẹ̀ kó máa ṣe responsibility lórí ẹ̀ kí Islam view lórí ẹ̀. kò ní choice kò ní choice tó òun ló kóra rẹ̀ sí kò ní choice. salamu alaykum. wa kan sara n tala. lórí tí àfáà yẹn sọ síwájú ẹ sọ wípé ọmọ tí relationship yẹn tó produce àṣedànù ni. bẹ́ẹ̀ni from what. masalan ní time òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹnìkan jáde láyé nínú àwọn sàbẹ ọfọmọ sílẹ̀ ó dẹ̀ fi ọmọ yẹn ó fohùn lẹ̀ wípé ọmọ òun lágbájá o legally torí relationship pé gbélé ìsèjẹ́ ni ìsáyédá kó jẹ ìyàwó ẹ tàbí kó àbí ẹnì kejì ń dùn ọmọ mi ni ẹ̀rí kó jọ mí ni so ti yé báyìí nísìn ok ìgbà tí oníṣẹ́ náà sallallahu alaihi wasallam tó fẹ́ dájọ́ ẹni tí ó jẹ́ pé òun ló ní bẹ́ẹ̀dì òun ni ó ní ọmọ yìí ṣùgbọ́n torí yí pé ṣubúà ìrújú ti wà nípa rẹ̀ torí ẹni tó jọ ilé tó wà ilé ìyàwó òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám tó wà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám ní bora fún so àlọ́ méjèèjì n tó fojú hàn nínú ṣẹ̀rẹ́ àlélẹ́ pé ẹni ìlú bi ṣùgbọ́n torí n tó fẹ́ rújú nípa rẹ̀ bora fún sórí ẹni tó ní ibùsùn òun ló lọ mọ́ ẹni tó bá gbẹ̀yìn kò lè ṣe nǹkan kan tàbí ó gbẹ̀yìn ṣe nǹkan kan aláṣẹdànù lélẹ́yìn bàbá dọ̀hún á lọ yanjú rẹ̀ àṣepamọ́ ni gbogbo ẹ̀ gbogbo kìí ṣe tẹ́nìkan máa fi yan gan pé àṣepamọ́ ni yàwó ma túbúlà sara níjọ́ tí àṣírí gbogbo ẹ̀dọ́ tù nísìn ọ̀nà téèyàn gbà bímọ tí ó sọ pé ọmọ mi ni lágbájá ò ní wípé aṣọ yìí wọ́n fi fún ọ nínú òfin sódìé àwa rí èèyàn kò mọ̀ kán agbègbè tí wọ́n wà agbègbè jahiliya ni kí ni túmọ̀ jahiliya alladhi jahila haqiqat Allah haqiqat eh, shari'at Allah subhanahu wa ta'ala ẹni tó jẹ́ aláìmọ̀kan lórí ọba adẹ́dà tàbí òfin rẹ̀ tó fi lọ́lẹ̀ eléyìí ni jahil ìbá ni phd ìbá jẹ́ professor nínú field mi tí ọba ti mọ ọba tó dáa àti wọ̀ta gbọ́dọ̀ fún tí ọmọ màmá sallallahu alaihi wasallam àti wọ̀gbà gbọ́dọ̀ fún aláìmọ̀kànnì jáhìl ni. fahim náà ọwọ́ a lè jẹ́ ọmọ àbà àbà ni wọ́n ti bí gbogbo ìgbésẹ̀ ayé rẹ̀ ibo ló ti lò ó wá mọ òfin ọba adẹ́dà gẹ́gẹ́ bó ṣe fi rójìṣẹ́ sallallahu alaihi wasallam òun lè yàn òun lè ní mímọ̀ fahim aha so nídìí eléyìí ọ́n á pọ́síbù èèyàn wà lágbègbè tó jẹ́ pé kọ̀dá kankan mọ̀ gbogbo wọn irúkìrú gbogbo wọn òun wò yí pé tẹ́ bá sáti róbìnrin tẹ́ bá ti bára yín sọ̀rọ̀ tẹ́ ń gbéra yín ká tẹ́ ń jẹ kíní ká tẹ́ bá ti kàn mọ́ ó ti dòun náà nù yé báyìí nìsín eléyìí aláìmọ̀kan ni àwọn àfáà sọ yìí pé òun ló lọ ọmọ yẹn ìgbà jàhílíyà nù só yé báyìí nìsín but ẹ̀ńtọ́dá kan mọ̀ ah ó níyàwó ńlé ó ṣe gbogbo ẹ̀ ọmọ yìí pé àá máa tọrọ ọmọ ni tí wọ́n bá fún wa nìkan kan wá wí pé èyí ò ní yà á ó ti bà ń lẹ̀ ẹ̀sà jẹ́ àwa kan ká ṣe bákan wọ́n mọ tí wọ́n bá fẹ́ pọ́n orí burúkú ní aṣọ gidi wọ́n ní àwọn shame family ways àbí ó ní àní àwọn àwọn náà wọ́n tún ní expression kan tí wọ́n ń lò. gbogbo expression tí wọ́n bá lò pé tàbí wọ́n wòye pé ńgbà tí wọ́n tó ń tọrọ tí wọ́n fóun tó ń bá kan mọ́ nísìn wọ́n ó jù ọ́ lẹ̀ sóti yé báyìí nísìn ọ̀wá òun náà obìnrin ló gbọdọ ṣọ́ra jù nírú eléyìí torí wípé aburú bẹ̀ àwọn ni ó wà at receiving end ló fi jẹ́ pé ìṣeré aṣọ ó fún wọn ní ó protect interest wọn gan-an tí bàbá rẹ̀ bá fẹ́ fífẹ́ ni tó jẹ́ pé ó rí pé ah, eléyìí ìṣara rẹ̀ ó lè gbé bàbá lọ ilé ẹjọ́ Allah subhanahu wa ta'ala tó fún ní bàbá ní ìwọ̀ yẹn ilé ẹjọ́ ṣẹ̀ríà Islam yóò gba ẹ̀tọ́ yẹn lọ́wọ́ bàbá fún ọba adẹ́dà àtòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam yóò wà á bọ́mọ yẹn tó bọ́ba adẹ́dà ṣe fẹ́ bó ṣe fi rójíṣẹ́ náà sallallahu alaihi so ti yé báyìí nìsín ṣẹ̀ríà Islam àwọn tí wọ́n bá lẹ ní máa ń ṣọ́ ìwọ wọn jù ìwọ obìnrin ló ṣọ́ jù ṣó ti yẹ báyìí nìsín ló fi jẹ́ pé obìnrin gbọ́dọ̀ ṣọ́ra gan tí ó bá rò pé à wọ́n ń purọ́ fún ẹ wọ́n jọ ń ṣe gbogbo ẹ̀ nìsín ó wá di wípé ó yí mọ́lẹ̀ ó dòun tí wọn ò dẹ̀ sọ pé wọ́n fún ọ lọ́mọ táwọn méjèèjì dẹ̀ mọ̀ ọ́n pé mọ́ da wọn lóhùn tí wọ́n ní choice ni wọ́n ní choice o kì í ṣọmọ rẹ̀ opportunity wà rẹpẹtẹ nìsín táwọn òbí ò bá fẹ́ gbà torí pé wọn ò dákan mọ́ wọn ò fẹ́ ṣe déédéé èèyàn lè lọ sí sẹ̀ríà council wọ́n á pa àwọn òbí wọ́n á ṣe gbogbo ẹ̀ táwọn òbí ọba fẹ́ gbà sẹ̀ríà council ó márì ọmọ yẹn yóò márì ẹ̀ out on behalf of Allah subhanahu wa ta'ala instances ìbáyẹn ti ṣẹlẹ̀ alọ́mọbìnrin ó gba Islam bàbá rẹ̀ pásítọ̀ ìyá rẹ̀ náà bákan náà ó wà ní final year ní yunifásitì ó lo sẹ́ǹsì sí ó pé tóun bá ní kóun ó kóun ó jáde sí wọn báyìí wọn ò ní wọn ò ní wọn ò ní wọn ò ní sponsor wọn mọ́ ọgbà Islam ẹni tó fẹ́ fẹ́ ó pè mí ó ní kí n jẹ́ wòlíì fóun ó bẹ̀rẹ̀ sí bojú mo gbé kéèsì lọ sí sẹ̀rà council omi ìtúnrè o wọ́n ní ok bá a dúró gẹ́gẹ́ bí ẹni tó dúró fún wa fún sẹ̀rà council gbogbo ohun tí Islam bá ní kàn ṣe lórí ẹ̀ ṣe àwa la ṣe so ti yé báyìí nísìn ok ẹni tó fẹ́ fẹ́ ọ̀dà ẹni lágbájá ni mo lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ ọmọ yín fẹ́ dáràn o ṣé ẹ tó gbé wọn lọ́ràn wo olóhùn fẹ́ fẹ́ yà wò báyìí báyìí báyìí lórí bàbá náà ní òun gan-an náà tẹ́lẹ̀ kọrin yóò lòun but àwọn ọ̀rẹ́ òun mùsùlùmí ni wọ́n wọ́n convince òun ló bá lọ bá bàbá òun wípé nítawọn mùsùlùmí sọ ni ẹ̀rí wo lẹ ní láti tì dànù bàbá òun ò rí wí òun wá sọ fún bàbá òun pé èmi gbà síláàmù bàbá ní ọlọ́run jò gbé ẹ̀ wípé tọ́mọ yẹn bá ti lóhun ntí ọmọ òun lóhun fẹ́ ṣe yìí tó dẹ̀ yẹ pé background tí ọmọbìnrin náà ti jáde bí irú táwọn yìí ni àwọn support ẹ̀ alhamdulillah marriage dúró àwọn pastor àti wọn dẹ̀ yẹ sí i gbàtọ́lọ́hún Allah subhanahu wa ta'ala tí ó gbèsè rẹ̀ dé gbà tí ó bímọ omi bèjì wọ́n wá ń bẹ̀bẹ̀ ẹ àbínú sí ma ṣe ká yọjú ẹ jẹ́ wọn yọjú alhamdulillah wọ́n wà pẹ̀lú ara wọn kò sí wàhálà wọ́n rántí bọ́rọ̀ àwọn ṣe jẹ́ Allah subhanahu wa ta'ala ń dẹ̀ ń bá wọn tù jazakumullahu khairan kọ́lọ́hún tó bá wọn kọ́ wọn máa ṣe irú instance báyìí ṣẹlẹ̀ but kí mùsùlùmí. ẹni àbí ẹni àbí ire kí ni Yorùbá sọ barakallahu fik sàn láàrin ẹ̀hẹ́n mùsùlùmí máa ń dúró straight ni so kọ́ máa wà á bọ́ ọwọ tí Allah subhanahu wa ta'ala tó gbé wọ ọ́ kó má bọ̀ dànù lára rẹ̀ kọ́ wa máa lò gbèsè ẹran àti gbèsè àwọn amukumẹ́kọ̀ọ́ orí burúkú ni. Hmm. Eh, side kejì question yẹn ni wípé from the man from the way this man was talking the other time. who, who is that man. ẹni tí ó narrate issue yẹn pé òun lọ́mọ ní ìta. now now ṣé ó ṣeé ṣe kí àtúnṣe kó wà láàrin arákùnrin pẹ̀lú obìnrin bóyá. mo sọ̀rọ̀ àtúnṣe tó lè wà ní wípé tọ́rábìnrin yẹn ò bá tí lọ́kọ hmm. ṣó ti lọ́kọ mi tí ò bá lọ́kọ míì ó lè fẹ́ níyàwó kejì tó bá fẹ́ níyàwó kejì tó sọ̀mọ̀ pé ó mọ yín tó ń fẹ́ ṣe ó mọ̀ yín pé ó yẹ kó ń tọrọ ni kò tọrọ ó rò pé òun jayé orí òun tó ti yé báyìí nìsín kì í sọmọ rẹ̀ náà o torí kì í sọmọ rẹ̀ náà bọ̀dù yọkàn jẹ́ wípé torí tó bá ti fẹ́ yẹn sọmọ pé ọmọ yẹn máa wà lákàtà rẹ̀ kò dẹ̀ ní kò ní discriminate ẹ̀hẹ́ kọ́ wa kún fún ọ̀pọ̀lọpọ̀ túbá iṣẹ́ eré nǹkankan a lè jábọ̀ lọ́hùn o. ok wọ́n ní ẹ̀ẹ̀kan gbé ọkọ̀ síta tí plate jẹ́ smk eight three five bk smk eight three five bk ẹjọ́ bá wa gbé kó lẹ̀ then a ti ṣàlàyé tẹ́lẹ̀ náà ká má máa gbé ọkọ̀ síwájú gate àwọn èèyàn so a máa ń dín wọn lọ́wọ́ láti pé kí wọ́n lè jáde ẹ má lè ká kó nira bá àwọn tí a bá mì. now. now ìbéèrè látọ̀dọ̀ ok. now further. látọ̀dọ̀ àwọn sisters wa. So Wani, please what can a female child who is old enough for marriage and her parents are hindering her going to her education and also the issue of okay wọ́n pa ìbéèrè méjì pọ̀ ni so ọ̀rọ̀ márèjì ọmọbìnrin tó jẹ́. àlàyé la ṣe fún wọn àlàyé la ṣe fún wọn ọgọ́rùn òbí wọ́n máa ń kọrin pé àìfi nǹkan méjì àìfi síná rọ lẹ́ẹ̀kan náà àìkírin méjì bọ́ná lọ́kàn náà ọgọ́rọ̀ ọkùnrin si wẹ̀. n táwọn fẹ́ ṣe yẹn ni wọn ò bìkítà lórí condition mind ọ̀gọ̀rọ̀ ọkùnrin ò responsible selfishness ń bẹ pẹ̀lú wọn wọn ò bìkítà pẹ̀lú future ọmọ yìí n tí wọ́n bìkítà pẹ̀lú ni wípé àní táwọn fẹ́ lò fún ní situation táwọn ń bẹ̀ irú ọkùnrin báwọn èyí ṣe ń téèyàn encourage ẹ ní òbí mùsùlùmí kó fún lọ́mọ. bóyá lókè wa lọ́hùn-ún kìí ṣe tuntun ọmọ lọ lọ skul tàbí lọ ilé ẹ̀kọ́ kọ́ wa lọ ilé ọkọ kìí ṣe tuntun but ilé ọkọ tó lọ kò ní jẹ́ ní tí ó wàá dí ìlọsíwájú rẹ̀ lọ́wọ́ lópin ìgbà tó yẹ pé tó ń ṣeun kìí ṣe tí ò ní ṣe àlékún fún mọ̀kọ́ arí ọmọ ní medical college ìyàwó kẹta ni lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ ó wà ní medical college ó ń sọ fún àwọn mates rẹ̀ yòókù wọ́n wá ń yà lẹ́nu wọ́n ń yà wọ́n lẹ́nu yìí pé ó wá sí lè gbà kọjá àwọn mẹ́ta ìyàwó kẹta oníbòwò lòun ò ṣe ní ṣe ìyàwó kẹta òun ka medicine òun wà ní medical college nísìn ọmọ mẹ́rin lòun ti bí ṣé òun ṣé skul bí lòun ó ti máa wa ọmọ máyà ni àwọn àyálé òun ni wọ́n ń bò òun mójútó máa ń lé torí wọ́n mọ̀ yìí pé iṣẹ́ tóun wá ṣe níbí fún gbogbo àlùmọ̀ náà ni fáá hàrà aklu sẹ́lìm yàtọ̀ àwọn tó rí wọn pé ní òbí rẹ̀ ò sọ yí pé torí yí pé eh, ẹni tó fẹ́ fẹ́ ó ti níyàwó méjì sílé kó wọn mọ̀ fún lọ́mọ ó ti ó náà ti wò pé ah, ṣé ẹni tí kò tí ì níyàwó lòun ó fún lọ́mọ àkọ́kọ́ òun ọ̀ mọ àní rẹ́kọ̀dẹ̀ torí ká ní tá fi jọ jẹ èkejì bóun ni ò ṣe ní ní ọkọ̀ ìlara tí ò bá ní mi pẹ̀lú cost tó fẹ́ ṣe so this is it so alhamdulilah nínú kí ọlọ́run bá tó la rẹ̀ àwa náà ti ṣe irú ẹ̀ kò bu wá lọ́wọ́ ọlọ́mọdé ò bu wá lọ́wọ́ eh, but èyàn wò sùn dáadáa ọ̀gọ̀rọ̀ brothers wọ́n sá tiwọn yẹn ló yé wọn it's not ready to be responsible. yóò a máa kóòtì òfin bí ìgbà tó yẹ pé òun ò ní responsibility kankan wàhálà lẹ́sìn èyí èyí Islam na Ibrahim akusirantala ọ̀nà rẹ̀ jìn ẹ jọ lórí question tẹ sọ yìí ọmọ bírú àwa tí Ọlọ́run tó jẹ́ ọmọbìnrin lọ́lọ́run yọ̀ǹda fún wa ẹ̀kọ́ tó máa ń wà máìndì wa ni pé tọ́mọ yẹn bá fẹ́ lọ lé ọkọ hmm. bó ṣe máa position tó máa wà hmm. irú ọkọ tó máa fẹ́ tí Islam sọ pé ká wo ẹ̀sìn. so díẹ̀ máa ti ń bí obìnrin yóò máa kìí sojú nìkan ni ọ̀la alẹ̀ gbogbo ara ní ọ̀la alẹ̀ mo ní bàbá rẹ̀ kan apààyàn ní bọ̀dì kì í fẹ́ kí wọ́n mú dàlọ́ nípa kọ́ ọ̀ ẹrú ọlọ́run ọba kan bá pè kútòsí ó ń fẹ́ rí yín ni oníkìlọ̀ fẹ́ rí òun fún ọlọ́mọ yín báyìí ni ó ní ẹ́ òun ò bímọ bàbá rẹ̀ ń bẹ́ ń dìímù lèébá wọn ni ẹ́ ó ti bọ́ sínú gbá rẹ̀ báyìí <laughs> ọbẹ̀ sínú gbá rẹ̀ ọmọ ọmọ ọlọ́mọ mọ́ ó ti dé mọ́ báyìí sórí àpọ́nlé ẹ̀yẹ iyì ni fúnyàn kọ́lọ̀ ń fúnyàn lóbìnrin wọ́láì wọ́n need the attention jọmọkùnrin lọ nínáwó nínara ní concern nǹkan kan torí gbogbo ara rẹ ló fi sojú ọkọ àwọn míì tí wọ́n ṣe kúbẹ́kúbẹ́ pẹ̀lú rẹ kọ́sìdù wọn ọ̀tọ̀ ni ọmọ ṣọ wọn dáadáa níbo ló Kùránì dé níbo ló gbẹ́sìn yé dé irú iṣẹ́ wo ni ń ṣe irú èèyàn wo ni bó ló ṣe rí ń lé nǹkan gbogbo báwọn ṣọ́ láìkí obìnrin kí náà mean pé ká láìka obìnrin ká lè sacrifice fún wọn ká mọ̀ wọ́n pé hmm, kò sí tó lè ṣe tó lè dùn wá but àwa ready láti sacrifice fún ṣe understand by ẹ̀hẹ́n ẹni tí wọ́n ń pè lẹ́ni tó lágbọ́yé mu ẹni tí ṣe sí rẹ̀ jọ ti màmá sallallahu alayhi wa sallam àmọ́ táwọn obìnrin fojú ẹ̀ kí ni ó sọ ó ní kò sẹ́ni tí sọ yẹn da láì tí sọ akin di aláìmáṣe lọ́sàn-án gangan bí obìnrin so irú ẹ̀ tí wọ́n máa wá kánú tó máa ti ń ṣe tó jẹ́ pé yóò ní pa ọlọ́run ọba tó bá fẹ́ràn ọmọ rẹ̀ yóò fún lẹ́tọ̀ọ́ rẹ̀ tán po tí ò bá fi di tó bá di pé kò fẹ́ràn rẹ̀ mọ́ kò ní fẹ̀tọ́ rẹ̀ dùn so gbó èèyàn tó pa èèyàn máa ọ ṣọ́ra gangan gan ni torí ọgọrọ wọ́n rò pé sísòkò tó bá ti ń balẹ̀ jà tí irun ti pọ̀ tí irun gbọ́n kàn dodo ntọ́dẹ̀ eyín òsì wẹ̀ bíi ẹni tó kó star sí. Si, Eh, general tó kó gbogbo stars èjìká ni ó dìgbò ogun bá dé ká tó mọ ohun ìzù. salamu alaykum question mi fẹ́ béèrè gan ni pé bóyá after ti yàn ti fọmọ lọ́kọ ìdí èèyàn lè bá ọkọ ọmọ yẹn níbi pé èèyàn tètè fẹ́ kó má rè èèyàn ti fi lọ́kọ tí èèyàn lè bá ọkọ yẹn sọ pé mo fẹ́ kọ́ mọ̀ ṣe báyìí màá máa assist yín pé kí ìyàwó kó lè lọ sí ó ní ìdí àjókòó sọ. sọ́wọ́n lò wà kò sọ̀rọ̀ àǹtà. jazakumullahu khairan. wà á tẹ̀fẹ̀ jazakumullahu ẹ jọ sí association tó jẹ́ sí pé ọkọ àti ìyàwó tí wọ́n jọ ń gbé tó jẹ́ sí pé òṣìgbọ̀n wọn dàrú oh. wọ́n ṣù ògùn wọn dàrú tó jẹ́ sí pé wọ́n ti bímọ bíi mẹ́ta mẹ́rin ṣùgbọ́n tí ọkọ dẹ̀jọ́ wá rí pé mákàn ni ìyàwó òun ó wá bẹ̀rẹ̀ sí gba ààwẹ̀ tó ń gbà tó ń gbàwẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà ó ṣàtúrí pé ìyàwó tún lóyún ó wá di pé à tó ti lóyún yìí o kó tó di pé ó máa di ẹ̀jẹ̀ kíkí abílòpọ̀ jẹ́ ká sì ti ya ọgbọ́n dá sí i ẹ máa dọ́gbọ́n sí tán ó wá padà wá mọ̀ pé ìyẹn náà ò dáa hmm. so ó dẹ̀ ti gbàgbé wá wò pé kí ni káwọn ṣe ọ́nẹ́ àkóyà káwọn máa lo ọtọ́ ní kọ́ńdọ̀mù dá ẹ̀bọ̀ kí ni sọ́sọ́ yọ̀ báyìí. kán máa ń ṣe istighfar kán dẹ̀ máa bẹ lọ́wọ́n ba ọlọ́run Allah subhanahu wa ta'ala kó pèsè bó ṣe omi ni wọ́n ń ta àkọ́fà àlùbáríkà sí bó ẹwẹ hàn inṣọ́lá iyún tí ẹlẹ́kẹ̀jì sà ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ láti wá nípa pípadàbọ̀ sí ànábì Ìsá àwọn kan ní ó máa padà wá ní àbí kò ní àwọn kan ní. náà gbogbo àwọn tí wọ́n ń sọ pé kò ní padà wá ọ̀gọ̀rọ̀ àwọn aláìmọ̀kan tàbí àwọn tí ẹ̀rí dojúrú mọ́ lọ́wọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní mo fi ọba tí ẹ̀mí èmi Muhammad sallallahu alaihi wa sallam ti ń bẹ lọ́wọ́ ọ̀rẹ́ mo fi búra sallallahu alayhi wa sallam ó ń búra ni o ó ní ìsàn padà bọ̀ kẹ́ẹ̀fì mọ̀ dáadáa bó ṣe rí ni ojú ẹ bó ṣe rí àwọn ahadis tó wá lórí pé ìsàn padà bọ̀ ọ̀fẹ́fẹ́ rin ilẹ̀ bí àyà kùránì ni tó fi jẹ́ pé nínú àkídà mùsùlùmí ni pé ń padà bọ̀ kódà tó bá padà dé ẹgbẹ́ òjíṣẹ́ náà sàásánlá wọn ó sì sí ńgbà tó bá tó bá wá jáde láyé tó kú ibi tí ó ti sọ̀kalẹ̀ òjíṣẹ́ mẹ́sàlá sọ́nà ṣàlàyé rẹ̀ gbogbo ẹ̀ ló ṣàlàyé so kò rú wa lójú àwọn tí ẹ bá rí tí wọ́n ń sọ nǹkan tó yàtọ̀ sí eléyìí ìmọ̀ tí ò ní mọ̀ pàápàá tí wọ́n láwọn ń polongo ẹ̀sìn bí àwọn tí wọ́n láwọn ń ṣe comparative comparative àbí kí wọ́n máa pè wọ́n tàbí no àwọn tẹ̀dá kọ tàbí àwọn tó bá yẹ pé wọ́n gba doctorate lórí àìmọ̀ kan tàbí àwọn tó jẹ́ wípé àwọn ọ̀rọ̀ tí wọ́n mọ̀ ń pa ẹ̀ wọ́n wá ń dá sí i àwọn kan sọ wípé gbogbo àdìsí tó wá lórí rẹ̀ ìsírẹ̀lìyàtì ni ìsọ̀hún tí wọ́n sọ ngan ìpolongo àìmọ̀kan ni torí pé Abu Huraira radiyallahu anhu tó gba ọgọ́rọ̀ àwọn àdìsí wa tẹ́ gba ìsírẹ̀lìyàtì so kí ni wọ́n sọ kì í bá ọ sọ nínú tí àwọn àfáà màmá gẹ́gẹ́ Ibn Hajar al-Asqalani ṣe sọ ni pé Abu Hurairah ìgbà Israiliyat tòun ló gba ọ̀rọ̀ wá yí pé n táwọn halil kitabi bá sọ fún yín o ẹ má janirọ ẹ dẹ̀ má ẹ má fi rin lẹ̀ wọ́n pé n tá janirọ tá fi rin lẹ̀ kákúkú pàtì kan so kò gba ọ̀rọ̀ kankan wọn so ah, hadith tó sọ nípa rẹ̀ wíwá padà wá rẹ̀ mutafaqa alayhi hadith tó bá yẹ pé mutafaqa alayhi ni bí àyà kúránì ni so gbogbo àwọn tí wọ́n ń sọ pé kò ní padà wá mọ́ aláìmọ̀kan làwọn wọ̀nyún kì í ṣàwọn tẹ́tẹ̀ tẹ́ sísì ẹ̀ so ń padà bọ̀ láṣẹ lópin ayé nínú àwọn àlámọ̀ gbẹ̀yìn ayé ni wípé ìsàn padà bọ̀ sallallahu alaihi wa sallam tá a bá dìgbà náà kọ́ lọ́run jẹ́ ká wà nínú àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ tá a bá dìgbà náà àwa gba tó jìṣẹ́ náà sàásìlám sọ yìí wàlúkà sàràǹdà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm kọ́ máa ṣe dùá ntí ọlọ́run bá bá fún wọn kí wọ́n dáwọ́lé nǹkan kan ká máa bẹ́ẹ̀ lọ́wọ́ balẹ̀ lórí. náà fúlùbọ̀ náà. ṣé níbo láti rí níbo láti rí ẹ́ níbo láti rí bọ̀dá rẹ̀ kó sọ́wọ́ tán kó láàárọ̀ bọ̀dá bọ̀dá rẹ̀ ti kó sọ́ níbo láti rí ẹ́ ọ̀rọ̀ lè rí lọ́dọ̀ mí èmi ò rí rí ìgbọ́ rí ìrírí ìrírí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته الازواج ازواجه كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته الازواج ازواجه كما باركت على ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله